orin tí rìtì rìtì igi Araba, Araba. àràbà orin tí rìtì rìtì igi Araba. àràbà àràbà ẹ fọpẹ́ f'Olúwa ńlá ni mo mú wá o ẹ fọpẹ́ f'Olúwa ńlá ni mo mú wá o. orin ìyìn orin ọpẹ́ ni mo fi kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàbọ̀ sí orí ètò yín ètò Miliki Express ètò tó Miliki gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mo bá ṣe máa ń ṣe ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ní orí ètò yìí a máa ń ṣe kí ni o a máa ń mìlíkì níbẹ̀ nítorí pé ìdárayá yín òun ló jẹ mí lógún ṣé mo bó ṣe máa ń ṣe ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀ tẹ́ bá ti rí èmi olólùfẹ́ yín gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní ẹ̀ka tíátà gbogbo àwọn ìròyìn lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan nípa àwọn gbajúgbajà olóṣèré wa ibi ìbàlẹ̀ tí màá máa gbọ́ àwọn gbajúgbajà olóṣèré nìkọ́kọ́ àwọn ògo tuntun náà kọ́ tó ń dàgbà bọ̀ nínú ẹ̀ka tíátà a máa ń ṣe àfihàn wọn àwọn ṣe àfihàn wọn ní àwọn ìgbà míì náà ẹ̀wẹ̀ ẹ̀yin olólùfẹ́ wa orúkọ tèmi ò yí padà orúkọ tèmi náà ni ọmọ yín Olúwatóyìn Òkí ọmọ rẹ̀rùnrẹ̀rùn ọmọ òmẹ́pọ̀ yọrùnù ọmọ bàbá ọ̀kálẹ́dùrọ̀ bẹ̀ṣù olúwalùbọ́mi méjì ọ̀kan jẹ́ ọmọlú ọ̀kan jẹ́ ìhàgé ọmọ bàbá ìṣolójo líkalíka okun o la ń kíni nílùú tèmi mo wá ní kábà mo wá ní kéye mo dábàá pé ẹ̀yin tèmi náà nílẹ̀ òkun ẹ ti dá mi mọ̀ mo kí yín kábọ̀ sí orí ètò wa lẹ́ẹ̀kan sí Miliki Express kí ni kí ẹ máa retí lẹ́ni ìdárayá yín òun ló jẹ mí lógún ẹ̀yin dádì wa ẹ̀yin mọ́mì wa ẹ bá wa wá nǹkan fìdílé nítorí pé gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ mo ṣèlérí fún yín wípé ètò tèmi yìí ẹ wò ẹ máa gbádùn rẹ̀ ẹ mọ̀ mọ̀ pé ní àsìkò tá a wà báyìí máa sọ pé ṣe bí ibi iṣẹ́ la wà á tún lè máa ṣe fàájì níbi tá a ti ń ṣiṣẹ́ ẹ wò ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín kò séwọ̀ kankan bẹ̀ níbi tí ẹ ti ń ṣiṣẹ́ kẹ máa ṣe fàájì lápá bẹ́ẹ̀ ni o iṣẹ́ tá wà gbà nìyẹn tábàkàn ti bá wa download the StarTimes app ní orí fóònù yín tí àpò kan bá ti gbélé báyìí ẹ̀yin ẹ̀kan tẹ Orísun sí ẹ máa máa wo ètò Miliki Express lọ nìyẹn ẹ wo gbogbo abala tuntun tí mo ti mú wá fún yín ní ọ̀sẹ̀ tó kọjá ó tún máa tẹ̀síwájú lónìí àwọn sinimá ogan ló ṣẹ̀ṣẹ̀ jáde àwọn ìròyìn ìgbéyàwó ìgbésí ayé àwọn gbajúmọ̀ olóṣèré kan gbogbo ẹ̀ ni mo máa máa sọ fún yín ní orí ètò lẹ́nu ẹjọ́ lọ́lùfẹ́ wa ẹ bá wa pè gbogbo ará ilé o wípé ètò Miliki Express ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n kí ètò kó tó máa tẹ̀síwájú tí n bá padà dé ẹ àwọn ìròyìn tó ń gbóná fẹ́lifẹ́li ní ẹ̀ka tíátà ẹ ṣe mọ̀ bí mo ṣe máa ń ṣe iṣẹ́ mi ni tẹ́mi bá ti lọ fetí fínlẹ̀ máa lọ kó gbogbo wọn àwọn ìròyìn tó ń gbóná àwọn ìròyìn tó dùn nínú ẹ̀ka tíátà máa lọ yàn wọ́n máa lọ mú wọn máa wá ṣe kíni o máa wá mú wọn wá sí etí ìgbọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa kí ètò kí ó tó máa tẹ̀síwájú ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ ètò pẹ̀lú ijó ẹ jẹ́ ká lọ gbẹ́sẹ̀ wá ńlẹ̀ ẹ jẹ́ ká kọ́kọ́ lọ jẹ̀gbádùn orin Tiwa Savage àti Zlatan ṣótán à ń bọ̀ ẹ má lọ bí kankan káàbọ̀ padà sí orí ètò wa ètò yín Miliki Express ètò tó Miliki bẹ́ẹ̀ ni ò ní orí ètò Miliki Express kí la máa ń ṣe o a máa ń Miliki ní níbikíbi tí ẹ̀yin olólùfẹ́ wa bá wà nílé lóko lọ́nà lọ́jà yálà nílé ìwé ni o yálà níbi iṣẹ́ yín yálà níbi ìtajà yín gan lẹ wà á ah, á ah, mo mọ̀ wípé tẹ́ bá tiẹ̀ sí nílé gan ní orí fóònù yín ẹ ti ń jẹ́ gbádùn wa lọ bẹ́ẹ̀ ni o mo wá ṣèlérí fún yín lẹ́ẹ̀kan sí pé ẹ máa gbádùn ètò tèní nítorí pé ìdárayá yín òun ló jẹ ẹ̀mí olúwa tóyìn lógún ẹ má lọ síbi kankan ẹ bá wa wá nǹkan fìdílé kí ètò kó tún máa tẹ̀síwájú tí ń bá padà dé abala míì ni mo tún fẹ́ gbé yọ fún ẹ̀yin olólùfẹ́ wa ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ jẹ́ ká lọ fẹsẹ̀ rájọ́ sí orin ẹ̀ olólùfẹ́ wa ọmọ wa Wizkid sọ̀kọ́ à ń bọ̀ ẹ káàbọ̀ padà ẹ̀yin olólùfẹ́ wa sí orí ètò Miliki Express ètò tó ń Miliki bẹ́ẹ̀ ni ní orí ètò mi báyìí à ń ṣe kí ni o à ń Miliki ni látàárọ̀ bẹ́ẹ̀ ni o lọ́wọ́lọ́wọ́ báyìí abala up close and personal àgbéyẹ̀wò ìgbésí ayé olóṣèré kan ni mo mú wá fún yín lénìí ṣé mọ̀ pé ní gbogbo ọ̀sẹ̀ọ̀sẹ̀ máa mú ìgbésí ayé olóṣèré àwọn gbajúmọ̀ olóṣèré wá fún yín ṣùgbọ́n ní ọ̀sẹ̀ yìí mo fẹ́ ṣe àgbéyẹ̀wò ògo tuntun kan tó ń dàgbà bọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí nínú ẹ̀ka tíátà ẹ wo ẹ jẹ́ ká lọ jẹ̀ gbádùn ìròyìn díẹ̀ up close and personal pẹ̀lú ògo titun nínú ẹ̀ka tíátà àbọ̀. ẹ káàbọ̀ padà sí orí ètò wa ètò yimiliki Express ètò tó Miliki ní orí ètò Miliki Express láti máa ń ṣe kí o láti máa Miliki kí ni iṣẹ́ tèmi o ìdárayá yín òun ló jẹ mí lógún mo lérò pé ẹ ti jẹ̀gbádùn abala ìtàn ráńpẹ́ nípa ògo tuntun kan tó ń dàgbà bọ̀ nínú iṣẹ́ ìdárayá ẹyọ́ lólùfẹ́ wa kí ètò kó tó tún máa tẹ̀síwájú ẹ wò ó ẹ jẹ́ kí n já yín sí abala tó ń bọ̀ yìí àwọn sinimá tó ṣẹ̀ṣẹ̀ jáde nínú ẹ̀ka tíátà òun ni mo fẹ́ lọ ṣe àfihàn rẹ̀ ṣùgbọ́n kí a tó máa ṣèyẹn ńkọ́ ẹ jẹ́ ká kọ́kọ́ lọ gbẹ́sẹ̀ wá ńlẹ̀ nù wọ́n ní pé tá a bá jù wọ́n ní pé kò tún dà ẹ jẹ́ ká lọ gbẹ́sẹ̀ wá ńlẹ̀ ẹ jẹ́ ká lọ jẹ̀gbádùn orin ọmọ wa Fọlárìn Falz hello bay à hello bay à ń bọ̀. ká bọ́ padà sí orí ètò wa ètò yín Miliki Express ẹ̀yin olólùfẹ́ wa mo lérò wípé ẹ ti lọ gbẹ́sẹ̀ yín lẹ̀ pẹ̀lú orin ẹ̀ lóòbè láti ọwọ́ falls lọ́wọ́lọ́wọ́ báyìí kí ètò kí ó máa tẹ̀síwájú ẹ jẹ́ ká lọ fẹsẹ̀ rajó ẹ káàbọ̀ padà ẹ̀yin olólùfẹ́ wa ẹ wo tí ẹ bá jẹ gbádùn abala yìí ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ tún bá wa pé gbogbo àwọn olólùfẹ́ yín ẹ pé kán bá wa ṣe kí ni o kán bá wa download startime app sí orí fóònù yín ẹ kò sí nira ń bẹ̀ kò di wípé mi ò sí nílé mi ò ní rí tẹlifíṣàn wò rárá o lórí fóònù yín báyìí tẹ bá ti download startimes app tágo kan bá ti lù ẹ̀yìn ẹ̀kan tẹ Orísun hmm, ẹ̀ máa rí olúwa Tóyìn Òkèlè kí ètò kí ó tó máa tẹ̀síwájú ẹ jẹ́ ká lọ fẹsẹ̀ rajó ẹ lẹ́yìn tá a ti wo sinimá tá a ti gbọ́ ìròyìn kí ló tún kù ẹ jẹ́ ká lọ fẹsẹ̀ rajó sí orin Bika featuring Tiwa Savage yes I do à ń bọ̀. ẹ̀yin olólùfẹ́ wa nílé ní orí ètò Miliki Express náà la wà níbi tí a ti ń miliki iṣẹ́ ọmọ bá ṣe máa ń ṣe ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ìtorí pé ìdárayá yín òun ló jẹ mí Olúwatóyìn Òkìlógún lọ́wọ́lọ́wọ́ báyìí ibi báyìí ni Ọlọ́run ràn wá lọ́wọ́ dé ibi báyìí láti máa kásẹ̀ ètò ńlẹ̀ tí mo dẹ̀ mọ́ máa ṣe ó dàbọ̀ láìpẹ́ ṣùgbọ́n kí n tó máa ṣe ó dàbọ̀ ẹ jẹ́ kí n rán gbogbo ẹ̀yin olólùfẹ́ wa létí wípé ìpolówó ọjà oníkíni òní àgùnmu òwò ṣàmọ̀ pé tíyàn bá ń ṣe ibà tí ara bá ń gbóná tíyàn bá ń lẹ̀fọ́rí tó bá ti ń kiri àgùnmu máa sọ kí ni pé àgùnmu rèé o ẹ wá ra àgùnmu àgùnmu òwò ó ní ìpolówó nǹkan tẹ bá ń tà nǹkan tí ẹ bá ní tọ́lọ́run fún yín lẹ́bùn kan tẹ́ gbé pamọ́ sínú àpò yín ibẹ̀ ló máa dàgbà sí ibẹ̀ ló máa gbó sí ṣùgbọ́n tẹ́ bá ti sọ síta tẹ́ bá ti polongo rẹ̀ fáráyé ṣẹ̀dẹ̀ mọ̀ pé iṣẹ́ tiwa ni pé ká ṣe kí ni ò sọ̀rọ̀sọ̀rọ̀ níwá ká polongo rẹ̀ fún gbogbo ayé ká sọ pé ah ẹni báyìí báyìí ó máa ń ta nǹkan báyìí báyìí ẹ̀yin ẹ kàn sí wa tọ́ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tó bá fẹ́ tẹ̀lé iléeṣẹ́ Orísun ní orí ẹ̀rọ ayélujára wa yálà lórí Twitter ni o lórí Facebook ni o lórí Instagram wa ń kọ́ ẹ wò ẹ lè tẹ̀lé wa ní orí àwọn nọ́mbà tí ó wà ní orí amóhùnmáwòrán yín tẹ́bàdẹ̀ fẹ́ máa tẹ̀lé gbogbo ètò Orísun náà lórí àwọn ẹ̀rọ ayélujára yálà lórí Twitter yálà lórí Instagram ni o yálà lórí Facebook àti lórí website wa ẹ wò wọ́n ní orí fọ́nrán yín ní orí amóhùnmáwòrán yín ẹ ó máa tẹ̀lé wa ní gbogbo ibẹ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi náà tẹ̀lé wò pé à Olúwatóyìn Òkè àmúmọ̀ aláìkọ́ ọmọdé ẹ jẹ́ kí n tẹ̀lé wọn ní orí ẹ̀rọ ayélujára tẹ́ bá ti lọ sórí Facebook ẹ ó rí Olúwatóyìn Òkè níbẹ̀ ẹ ó rí official Tóyìn Òkè ẹ má bínú official Tóyìn Òkè ìyẹn lórí Facebook tẹ́ bá ti dé orí Instagram ẹ wò tẹ́ bá ti wá ìyálájẹ tíátà èmi ni kò sí ìyàlájẹ tíátà mi èmi nìkan ló ń jẹ bẹ́ẹ̀ ní orí Instagram níbẹ̀ lẹ́yìn ó ti máa rí àwọn pictures àti àwọn fọ́nrán kéékèèké tí mo máa ń jù nípa iṣẹ́ tí à ń ṣe níbí báyìí ẹ wo ẹ jẹ́ ká fi ire ayọ̀ àti àlàáfíà pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ṣùgbọ́n kí a tó máa lọ ẹ jẹ́ kí n rán yín létí wípé nínú ohunkóhun tí a bá ń ṣe tẹ́ bá wà níbi iṣẹ́ tẹ́ bá wà nínú ilé ẹ má sọ pé torí mo wà nílé ẹ iṣẹ́ lélẹ̀ ni ẹ wá délé ẹ wá fojú ro fún ìyàwó yín ẹ bá ń fojú ro fún ọkọ yín ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀ ní gbogbo kẹ́ máa ṣe kí ni o kẹ́ máa mílíkì <laughs> ẹ̀yin olólùfẹ́ wa ẹ jẹ́ ká máa ṣèdágbére pẹ̀lú orin ọmọ wa Timaya kọ̀ǹkọ̀ ó dàbọ̀.